ẹ káàbọ̀ padà gbajúgbajà olórin ẹ̀mí Lánre Tẹríba tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Atóríṣe ti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìyá aládùúrà Esther Ajayi ó ní ìyá ọ̀hún wípé ìyá ló jẹ́ fún gbogbo ènìyàn bẹ́ẹ̀ ló sọ wípé kí àwọn tó ń sọ ohun tí wọn ò mọ̀ lórí ìbáṣepọ̀ tó wà láàrin wọn lọ sinmi ẹnu bí a ti jábọ̀ ìròyìn ọ̀hún fún yín láàrin ọ̀sẹ̀ ẹ àgbọ̀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 gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn wa ti ń bẹ ní ìpínlẹ̀ Kwara ti jábọ̀ ìròyìn kan fún wa lórí bí ọba aláyé kan ṣe ké sí gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún láti wà ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ ìṣẹ̀tàn kí ìdàgbàsókè àti ìtẹ̀síwájú tó lọ́rìn tún lè bá ìpínlẹ̀ náà ẹ lọ gbọ́ bí aṣojú kọ̀ròyìn wa Dan Sharafa ti jábọ̀ rẹ̀. bẹ́ẹ̀ dẹ̀ ò dùn bí ìgbẹ́ ó ní lórí bóde ò bá ti dùn kò sọmọ tálíkà tí ó ròde ẹ mu ọ̀rọ̀ yìí ní olùsìn ti ìsánlú ìsìn ọba dr olóyèdè olúwàgbémiga alága gbogbo lọ́balọ́ba níjọba ìbílẹ̀ ìsìn ìpínlẹ̀ kwara ń tẹ̀ mọ́nà lásìkò tó ń bá ikọ̀ tẹlifíṣàn orísun sọ̀rọ̀ lórí ìṣọ̀kan àti àjọṣepọ̀ eléyìí tí ó ń retí kí ó wà kó sì dán mọ́ran láàrin gbogbo àwọn ìletò tó so ìjọba ìbílẹ̀ ìsìn ro. ti kristẹni àti mùsùlùmí bí a ó ṣe mọ ìjọ ní ìrẹ́pọ̀ ọba olóyèdè olúgbémiga ó pàrọwà fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà níjọba ìbílẹ̀ ìsìn nítorí pé ọ̀dọ́ ní ìṣèlú ó sì pàrọwà fáwọn tí ń bẹ lẹ́yìn odi láti gbìyànjú àti máa wára wọn rí máa fi ìfẹ́ lò tó ń ti àjọṣepọ̀ tó dán mọ́rán kí wọ́n sì mọ kọ́rọ̀ wálé láti fi gbé ìjọba ìbílẹ̀ ìsìn ga ọba olùsìn ó ṣàlàyé fún gbogbo lọ́balọ́ba tí ń bẹ níjọba ìbílẹ̀ ìsìn pẹ̀lú ohun ìránṣẹ́ wípé kóníkálukú kápá èéfín eléyìí tí ń rutu lórí èyíkéyìí tó lè jọmọ́ rúgúdù ọ̀rọ̀ ilẹ̀ àbí gbóògùn ògùn tí bá ń bẹ nílùú kó wa wọn láti fi lè rí i wípé wọ́n fohùn ṣọ̀kan wọ́n sì fi ọwọ́ kan gbàjá papọ̀ fún ìdàgbàsókè ìletò kọ̀ọ̀kan tí ń bẹ níjọba ìbílẹ̀ ìsìn àti láti gbé ilẹ̀ ìsìn gòkè àgbà láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Sharafudeen Alaba àwọn olùgbé Ṣàngó sí ìyànàpájà ti kérora lórí ipò kòtò àti gegele èyí tí ó wà ní ojú ọ̀nà wọn bẹ́ẹ̀ wọ́n lu gómìnà Babájídé Sanwó-Olú lọ́gọ̀ọ́ ẹnu láti wáá ṣe ìrànlọ́wọ́ tó tọ́ fún wọn lórí rẹ̀ aṣojúkọ̀ròyìn wa Ṣògorẹ́nikejì jábọ̀ lórí eléyìí fún wa láàrin ọ̀sẹ̀ yìí bí a ti mú wa fún yín ẹ já lọ wò ó àwọn olùgbà agbègbè ojú ọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta pàápàá agbègbè ìjàyè sí Ahmadiyya ti rọ ìjọba àpapọ̀ láti wá bá wọn dá sí ọ̀rọ̀ ojú ọ̀nà náà. Ìgbàgbọ́ wọn ni wípé àìtètè pariwo ọ̀nà yìí síta òun ló fà á tí àtúnṣe rẹ̀ kò fi yá kánkán nítorí pé ìjọba ń làkàkà Ṣùgbọ́n àìfi tó wọn létí ohun làwọn gbàgbọ́ wí pé ó fa àìtètè̀tún-ọ̀nà yìí ṣe. Wọn kò ṣàì sọ àwọn ohun tí ojú wọn máa ń rí lásìkò tí wọ́n bá ńgba ojú-ọ̀nà yìí kọjá bí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ ti máa ńwà lójú ọ̀nà yìí ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ lásìkò ìjàm̀bá ọkọ̀ akẹ́rù kan eléyìí tó ṣẹlẹ̀ ní apá ibẹ̀ nílọ́ọ̀lọ́ yìí ni wọ́n lo àkókò náà láti rọ ìjọba àpapọ̀ kí wọ́n leè báwọn dásí ọ̀rọ̀ ojú ọ̀nà yìí. Wọ́n sọ wí àwọn kòtò tí ó ń wà láàárín àwọn òpópónà yìí ló sábà máa ń fa ìṣubú àwọn ọkọ̀ akẹ́rù ńlá léyìí tó jẹ́ wípé bí wọ́n bá ti ṣubú dandan ni kí súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ kó ṣẹlẹ̀ ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hànde sọ ẹgbọ́n tí ó wí ẹ eh, most of the times we nǹkan come máa ń ṣẹlẹ̀ so tó dẹ̀ láyé in a in a week mọ́tò máa ó máa ṣubú sí ibà like three times in a week The trailer máa ṣubú sí ibà ó dẹ̀ kí federal government wá nǹkan because federal government road ni ó yẹ kán wá nǹkan solution sí bíbà yìí because kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn èèyàn léṣe ó yẹ kán lè wá bá wa solution sí àwọn èèyàn ń sọ́fà lórí kinní yìí. lákòótán wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n láti wá wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀nà náà kí lílọ àti bíbọ̀ ọkọ̀ kó lè máa tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà aṣojúkọ̀ ròyìn wa ṣògorẹ́nìkejì abiona jábọ̀ lórí ìròyìn kan bí àjọ VIO ìyẹn àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó àti ìwé ọkọ̀ bí wọ́n ti pààrọwà sí àwọn awakọ̀ láti máa tẹ̀lé òfin tó rọ̀ mọ́ ojú pópó fún ààbò ẹ̀mí wọn ẹ̀já lọ gbọ́ bí Ṣògorẹ́nìkejì ti jábọ̀ eléyìí fún wa láàrin ọ̀sẹ̀. àjọ tó ń mójútó ìdúróore àti ìwé ọkọ̀ ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti sọ wípé ó pọn dandan fún gbogbo awakọ̀ láti máa tẹ̀lé òfin ojú pópó àti láti rí dájú wípé wọ́n ṣe gbogbo ìwé ọkọ̀ wọn bó ti tọ́ àti bó ti yẹ ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní olùdarí àjọ VIS ní ìpínlẹ̀ Èkó onímọ̀ ẹ̀rọ Fáṣọlá lásìkò ìpàdé àwọn oníròyìn ní ọ́fíìsì rẹ̀ nílùú Èkó tí ó dá lórí lílo ọ̀nà sinimá láti dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ lórí òfin ojú pópó. Ní èyí tí òṣèré nì tí ó tún jẹ́ aṣojú fún àjọ VIS ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ayọ̀mídé Gold gbé kalẹ̀ tí ó sì pe àkọlé rẹ̀ ní Dada the VIO. Fáṣọlá sọ pé kò sí òfin tuntun kan yàtọ̀ sí èyí tó ti wà tẹ́lẹ̀ rí ju kí àwọn ènìyàn pa òfin náà mọ́ pé ẹni tó lówó láti ra ọkọ̀ gbọ́dọ̀ ní owó láti ṣe àwọn ìwé ọkọ̀ rẹ̀ kí ó sì tẹ̀lé gbogbo òfin ojú pópó. òfin kan náà ẹyọ kan tá a ti ń bá bọ̀ láwùjọ yìí náà ló wà ó dẹ̀ sípò ẹ ṣàṣe nǹkan tí ìjọba ní kẹ́ ṣe ẹ gbà lóyún ẹ gbà insurance ẹ gbà road wellness certificate driver license gbogbo ẹ̀ bẹ́ẹ̀ vehicle license ẹni tó bá ra mọ́tò ẹni tó bá lówó láti ra mọ́tò ó yẹ kó lè gba gbogbo kìíní so kì í ṣe nǹkan tó le ẹ bá ti obey all the rules and regulations a ò ní problem kankan. bákan náà ni igbákejì alukoro fún àjọ vis nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni adésọyè oyèlámì pẹ̀lú kí ọ̀rọ̀ fàṣọlá lẹ́yìn ẹgbọ́ síwájú sí i. kò bá dára tí kò yẹ ká bá lójú pópó wa irú àwọn mọ́tò báyìí ló ń ṣèjàmbá ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá dẹ̀ ló ti mú ẹ̀mí àwọn èèyàn lọ tó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ò bá jẹ́ iṣẹ́ ti àwọn VIS ni àwọn vehicle inspection service tó ń jẹ́ vehicle inspection officers gbogbo àwọn mọ́tò báyìí la máa ń bá lójú pópó wa ọ̀pọ̀lọpọ̀ ò ní níwèé ẹlòmíì ò tiẹ̀ ní driver's license wọ́n dẹ̀rìn lójú pópó bó ṣe ribiri tí àwọn VIS ń ṣe ni pé àwọn náà jẹ́ ká múrò àwọn mọ́tò báyìí ká kó wọn kúrò lójú pópó wa tó ń dín ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tó lè mú ẹ̀mí lọ tó ń dín wọn kù lójú pópó wa nítorí náà ká gbóṣùgbà fún iléeṣẹ́ ìjọba tó mójútó ètò ìrìn kò rìn sídò mọ́tò lójú pópó. òṣèré yìí Ayọ̀ Gold tí ó ní àròjinlẹ̀ sinimá náà lọ́kàn láti fi iṣẹ́ àwọn àjọ VIO hàn fún àwọn ènìyàn pàápàá láti tún kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ òfin tí ẹlòmíràn kò mọ̀ ṣùgbọ́n pé ó wà náà sọ bí ó ti ṣe pàtàkì tó. road ló ti máa ń ṣẹlẹ̀ jù ẹ̀kọ̀ọ̀kan ni gas máa ń ṣẹlẹ̀ but road ni every time tí ọ̀kadà ò bá ṣẹlẹ̀ uh, mọ́tò máa ṣẹlẹ̀ àná ọ̀gá ti so èèmù wa ni pé a fẹ́ kí ẹ mọ̀ pé tí wọ́n bá ń sọ fún wọn pẹ̀lẹ́nu kò lè dàbí but tó bá ń wò ó nínú fíìmù it's gonna enter the brain and before you know it wọ́n á máa lè pass our messages, our messages very well. lákòótán àwọn ẹ̀ṣọ́ ojú pópó sọ wípé ìpadàbọ̀ àwọn sójú pópó kì í ṣe láti dẹ́rù ba ẹnikẹ́ni ṣùgbọ́n fún gbogbo ènìyàn láti pa òfin ojú ọ̀nà mọ́ kí wọ́n sì ṣe àwọn ìwé wọn bó ti tọ́ àti bó ti yẹ láti Orísun tẹlifíṣàn ṣògo rẹni kejì. ẹ káàbọ̀ padà lákòótán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 kò ní ju bí a ti mú wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ bẹ́yìn bá ní tí ẹ fẹ́ fi tó wa létí ní iléeṣẹ́ wa ẹ kàn sí nọ́mbà tó ń bẹ ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín àmọ́ kí a tó máa lọ fún àṣálẹ̀ tòní ẹ jẹ́ kí a rántí wípé nínú òfì nínú ọ̀la lọ́mọ pándọ̀rọ̀ tí ń dàgbà kò sí bí nǹkan ṣe lè le tó bó pẹ́ bóyá bá ò bá ṣàárẹ̀ á padà dára títí di ọ̀la Sekinat Ọláìdẹ́rajì ló ń pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jì